شرء مسائل الجاهلية يا كاوى الشيخ المسجد محمد بن ابي وهاب يا كاوى سالم بن فوزان بن عبد الله في شرء عيفا نفا في الجاهلية تبدي في عام يا أقول لا يا مسلمين في الجاهلية يعني لا الجاهلية يعني ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ mùsùlùmí lónìí ni lóòrò rí ẹ̀ ẹgbẹ́ ìpàrọ̀ ìpọlọ tí wọn náà èyí ni àkọ́ àwọn Muhammad bukari wa bukari lásìkò rẹ̀ ibi tí wọ́n tún ti yẹ ẹ̀gbọ́ tó fi ṣe síwáàdì ní ilẹ̀ sáwọ́rì wọ́n fi ní kí ìlú ẹ̀ bí ìlú mẹ́rin ìgbà wọn ṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tà ń ṣe wáyé ọlọ́ọ̀ba ń bẹ̀ sánú ajáde rẹ̀ láyà kẹlẹ̀ kìámà kẹlẹ̀ kìámà kí ẹ̀ máa rí ẹ̀ rú ọ̀dẹ̀ ẹ̀ ìbámu ìbá ti jù bẹ́ẹ̀ lọ yóò mọ̀ tàbábò ní ìbámu ìbá ti jù bẹ́ẹ̀ lọ lọ́rùn tó bá ti kọ̀wọ́ já sí ọlọ́ọ̀bà tó ti sọ wá dé tó ti yé wa náà mọ́sálà tí à ń kà lọ́wọ́ lórí mọ́sálà àkàlẹ̀ tàwọ̀ ìṣìgbòn page 108 ìkìrọ̀rù bíbélì yà fún àyíkìlẹ̀ yóò mọ̀ tàwọn jẹ́ ẹ̀dá ayé gbòòrò ilé ayé yóò ń tàwọn ọ̀pọ̀lọpọ̀ ọjẹ́ kọ́ra ní inú àwọn àti táwọn ẹ̀dá ilé àní ẹ̀kẹ́ráró ìjúlìyà ilé ayé máa tàwọn ọjẹ́ ilé ayé ní ìrírẹ́ rẹ̀ fihàn láàárọ̀ àti pípa yẹn lẹ́kú lálẹ́ ọgbọ́n mọ́tà làwọn bí ìtàyà ayé. أنا المسألة الثالثة وعشرون

كانوا أكثر أكثر أموالا وأولادا ولا بما تقع ولا لو تقع ولا لو تقع ولا لو تقع وانا ابن عبد ولا اللي ولا جواب ولا لا يقبلوا على ولا ما ولا لا يوا ولا تقع ولا لو تقع ولا تقع ولا لو تقع ولا لو تقع ولا لو تقع ولا لو تقع ولا لو تقع ولا لو تقع ولا لو تقع مفى عبد الله بن مسعود عبد الله بن عباس رضي الله عنهما ما تنتو إلى مالك كوري أو مجاهد أنا طاووس وتابعون نوع مالكي قلت ربنا آتنا في الدنيا أسفل وفي الآخرة أسفل وكنا عذاب النار قلت تكون وأنتم ما تنام بعد ما ماتت ọlọ́run ti dada fún aláyé tó ti dada fún ọlọ́run kádìlé ti dá bíkọ́n ti ti dọ́kọ̀ bẹ́ẹ̀ wọ́n yóò gbá àfihàn lè ọ̀ pé àdínkù kalẹ̀ àwọn àga aláìpé gbájú fún rẹ̀ yìí ti bọ́ pọ́nlọ̀ àwọn golden bed àwọn báyìí lè fi bẹ́ẹ̀ lọ gbogbo tí àwọn ìwọ̀n sọ̀rọ̀ fún ọlọ́pàá láti lè fi ìyàtọ̀ tẹ̀lé wọ́n rà ó sísun ẹ̀kọ́ ẹ̀ ó sì máa ní kí wọ́n fọ́ alẹ́ tó ti dá yín ní ìtọ́lẹ́sọ́nà ní sẹ́lẹ̀ ìtọ́lẹ́sọ́nà dáadáa fún láyé rẹ̀ ẹni bá láti sí láyé olùsúlù sílẹ̀ lórí dáadáa yé àwọn ẹgbẹ́ ní liverpool àbí dortmund àbúrà wọ́n ń bọ̀ sí pọ̀tìlì ó di etí lọ́rìn ní táǹkù táǹkù sí dáadáa yé ní ẹ̀kọ́ sọkún bẹ́yà yẹ ìgbà sọkún كقول الظلام من فهم تقول لك وضبع الكرينان أكثر أموالا وأولادا ولا اللولج ولا بمجو ما ننبع عبدين يقولون في الجواب شرع أهل الجاهلية يرون أعطاءهم إيطاءهم الأولاد وأولاد بكرمهم على الله عز وجل أما جاهلية عليك كذا كثيرين أما الدبو وانتم لرقين nígbà tí wọ́n ti fáwọn lọ́mọ tí wọ́n ti fáwọn ní owó òun nígbà tí wọ́n fáwọn lẹ́nu ní àpẹẹrẹ ọlọ́ọ̀bù àdámà tó yẹ ní àpẹẹrẹ àwọn nù ọ̀nà láàláyọ̀ ọ̀zẹ́bà ọmọ ọlọ́ọ̀dọ̀ ní fi àjà wọn á àwọn ọlọ́ọ̀sì dáadáa fúláyé ọ̀pọ̀ ìwọ̀n bá ti náà àkọsọ̀rọ̀ àmúwálẹ̀ náà lóòdù wà àwòrán ní ọlọ́ọ̀dọ̀ pé جدا لروضة من يبسط رزق من يشاء إما تولك الوفاء بقلبك يفلو يفلو ما يفلو برا يفلو إما تكون الوفاء ويقدر أول بيرسة ونوفا ولكن أكثر الناس لا يعلمون ممكن يطلق هداء كجلين كلام تسعنيا ما أموالكم ولا أولادكم الذي يقربنا إلى الله زلفى bẹ́ẹ̀ yẹn ni kì í ṣe àwọn dúkìá yín owó tẹ ní yẹn báwọn owó tẹ àwọn dúkìá bí yẹn yóò mú yín súnmọ́ lọ́wọ́ bá mú sọ́sọ́ lọ́wọ́ bá kíkọ́kí ìlà kọ́wọ́lì ìtàgé rẹ̀ pé kúl iná rọ́bì kọ́lọ́bà mi sọ́sọ́ ما أنفقت من شيء بقول بقى أن رجل طلبة هو يخلفه ولو أوتي لب لب فيه هو خير الرازقين ولو بتحتاج من الحمد فيه لا تسألك تدافع ولو بقى هنا بكثرة الأموال يمكن يخلقه ọ̀rọ̀ àwòláàd àbí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kọ̀sárùwà àbí ọlá àbí ọ̀pọ̀lọpọ̀ ọlá kọmọdé àti ìmọ̀ rọ́ bí àtàwọn èèyàn yìí náà ìdìmọ̀ bọ̀kílẹ̀ máa rọ́ Ah, ọ̀rọ̀ àgbọ̀ngbẹ̀ kúkú wáyé lásàálì tàbí dẹ́rẹ́bà ní dẹ́rẹ́bà ní mọ́tò rẹ̀ tàbí dẹ́rẹ́bà rẹ̀ ìlú agbọ́dá ní always bókú ọ̀sọ̀ kan tàbí láti bí ìlú sí kàndí ọdún tó sì ti ti yan bọ́lá dé mẹ́rin wọ́n kò bẹ̀rẹ̀ pé sáálù ọlọ́run ní kúkú gbà tó bá da ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ láàmú ìráàmì ni ó dalẹ̀ láàmú dé ẹni kẹ́ni kẹ́ni dalẹ̀ láàmú àmọ́ àwọn ẹ̀ jayé ó ní orúkọ ya ilé ìkọlọ́lá ó ní wa ọlọ́rọ̀ ọ̀sán rẹ̀ pẹ̀lú tó tẹ́sí ìlànà wa pẹ̀lú pé ẹ̀kú jọ bọ̀lá àwòrán àdàbí ó ọmọ wọ́táwà àti ọlá على محبة الله العبد والدعاء قالوا لي خير قالوا لي بلا داو لو فداو ما لو فلو لو فيبا إذا ربك إلى ما رني فإنه من قد يوت الكافر من أجل أن يستلزمه الله سبحانه قال له فكفر مبدي يفلو يفلو يفلو هذا سيس الدرجة الحديث حديث الجلال صلى الله عليه وسلم إمام أهل رواه إن الله يؤتى الدنيا يؤتى الدنيا لمن يحب ومن لا يحب ọlọ́mọ fún ẹ gba fẹ́mìtì tí kí ìdí máa fún láyé ọlọ́run nífẹ̀ẹ́ sí ọ ọlọ́run nífẹ̀ẹ́ sí ọ lè fún ẹ láyé wà á mọ̀ dín amẹ́kì ìgbà yóò tí ìlà ìmọ̀ yóò ṣe kì í fún ẹ gbé ẹ̀kọ́ lọ́mọ fún lẹ́sìn àti ọmọ fún ẹ̀kẹ́ máa fún lẹ́sìn lọ pé ìtumọ̀ ọ̀rọ̀ fún náà kíni ìdílé àbáṣẹ kan ẹgbẹ́ lẹ́sìn ẹni lọ́run fẹ́ ẹ tí ó ní kúbámu في حديث آخر إنه حديث مين لو كان الدنيا يأتي عند الله جناء بعودة تقول يا عيب كيفها أم سويت أم أم أم أم مسكين يا الدنيا بقولاي تبطي يفني ما سكى من كافرا سبت ما هذا بكرني بك وممو كما فعل قين نمو نمو نمو بكرو يا gbàtọ́ wọn wọn sídà rẹ̀ sí ìláyà jùlọ́dù sọmọ àwọn àti bàbá àwọn sójà kọ́mà ti tẹ̀sí ọ̀nà ọlọ́wọ́n ẹ̀fẹ́ sí ẹ̀fọn yẹn wọ́n ń dà láàmú ní mú ìwọ̀n nù rẹ̀ wọ́n ń dà láàmú ẹ̀yẹ́ ẹ̀wẹ̀ tó bá dá yẹn láàmú lọ́sẹ̀ kí ló dùn báwọn wọn ẹ̀sìn yẹn yóò mọ bá ẹ̀lẹ́sìn kàdé gan gbogbo wa wá wọnú imú kí wọ́n dà láàmú kó wá fún fún fún fún fún jáde kó wá ní kó gbé imú yìí ìdúró aláya kó gé mú yẹn nígbà wọn gé mú yẹn wọn á gé yẹn ẹ̀fọn yẹn ẹ̀fọn ìyá ẹ̀fọn wá gé wàhùlà jẹ̀nà àmì òkè bìbì náà ẹ̀yìn àwọn ìdúró jẹ̀nà ẹ̀yìn yẹ̀mẹ̀ ìbìlì jẹ̀nà àkàlùkọ́lù bìbì lára ẹ̀yẹ ẹ̀fọn yẹn nígbà wá gé wọn bí náà wà ń pàṣẹ kó náà bá iṣẹ́ rẹ̀ mo lè yẹ lákòókò bá yẹ mi padà fún mi padà ìjẹ gbogbo ayé múrùnù ní ẹ̀mí yẹn pé èmi ju gbogbo ayé lé ọ mo fún ẹyẹ ìjẹ ìjẹ fún fún ẹfọn ẹ ní ìyẹ ó ti rẹ́ olùkí fún gbogbo ayé lọ wọ́n pe lọ́ọ̀kan dúnìyà yá àbílẹ̀ ìdẹ̀lẹ́ àjẹlá àlùbà ó dá máa fi ká pàfẹ́rẹ́ ìrìnà ó fi ayé tó yẹ fún ẹni ẹ̀sìn tó fẹ́ yẹ rẹ̀ ju ayé lọ ayé lẹ́ẹ̀kọ́ mo sọ fún yàrá ìdílé mi pé ẹ̀rẹ́ kò mọ́ ẹ̀fọn lọ sí àwọn bíìtì tó bá àwọn ohun ẹlẹ́kọ́ sí ìlànà òòrùn sí o àwọn ìtọ́ wọ́t ó ti bá gbá fún ààrẹ gan ṣe ìyẹ́ rẹ̀ kan ó bí wa fún àpilẹ̀ ayẹ̀ kì fún nǹkan ní ìmọ̀ kankan àwọn náà rí àwọn náà rí àwọn rí yóò wà nù ọ̀la yóò wà nù agbára gba ìfẹ́ rẹ̀ kọ́wáyé ní ìgbà tí yóò wọlé ìgbà bí yẹ fẹ́rẹ́ ìgbà tí yóò tọ́jú ọ̀sára ó sọ fún ìgbà máàlú ó sì wọ̀ fún amistad mo rò yẹn fún àjọ mi wallahi an yi masu yi kan ya zama lalata ne zai ta makalar da kayan ta bala da zai zai kira kuma malu ba kifa mai gina amistad ko biyuwa yayin lero da gbatawa da roba na هذا الرسول صلى الله عليه وسلم أكرم الخلق على الله في لوباني في كنيا ترجم لوباني ذلك صحابته بعد أن أصحابه ìdókùn jó ibi ọ̀pọ̀ àwọn gbàmí ibi ọ̀pọ̀ àwọn gbàmí ìdókùn fọkàrọ̀ wọ̀ fáàkà àìlú lọ́wọ́ àti ìdààmú ọ̀pọ̀ àwọn gbàmí ọmọ akọrọ mọ̀ kọ́lọ́kọ́ ọlọ́lá ìbẹ̀rẹ̀ níbi yìí ni bẹ́ẹ̀ àwọn sábẹ́ wọn yìí àwọn ni wọ́n fi jáde wọ́n fi jẹ́ ní àkúrẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba kí àwọn níbi ọlọ́ọ̀ba ọ̀pọ̀ fáàrí yẹn fẹ̀rẹ̀ hó làwọn kìfìrí yẹn kánú ìmùràhó lọ́dẹ̀ yọ náà nínú àwọn dára ní bá bí ìsìnkú guri ba istidraja ne istidraja ne kaje kuma kamar ne istidraja ne ko mu ta falu wala ba dara ko lo la ko ko ko wallahi istidraja ne bi bi egbadu mi egbadu na mi egbadu tí wọ́n ti sẹ́tì ní ìgbà yẹn kò sí ìgbàlódé ìgbàlódé láàárọ̀ ìdùnnú lọ́nà lọ́sàn-án àlejò lálẹ́ ni ó di wa ọlọ́mọba àmì dé láàárọ̀ ìgbàlódé ويدل بزمرة الدنيا على الكرامة أهلها عند الله سبحانه وتعالى وانتقى في تكريه وان ولا لا يي نورا كيه وان ولا لا يي ميني كي كرامة الجواء وان أفعل الله بني عند الله سبحانه وإنما يدل بكرامة الأرض على الله فكي ألف أن يكون الله بني إذا كان عمل على عمل الصالح إذا كان شيء قلبي شيري أشكر جماعه na ribi wazi wannan wani ne kuma kuma talka la sai kuma sheri karama abu barori ne sawa kana ganiya da abu fakiran ba su dole na bi talka ne ba su dole na bi talka ne وهذا هو كريم على الله سبحانه وتعالى إنا لن يعقبل الله سبحانه وتعالى ما تيجي يوسف سلايس هو يوسف سبحانه قوي ìkanú àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́gbà ti jẹ̀náìyà tí a ṣe jẹ̀náìyà ìtàn níbi gan wọ́n ní Yusuf Subiri ní ọkọ̀ bẹ́ẹ̀ ń gbà yóò ní mo ti ní kíkọ̀ mo lọ lé kí mo lọ wà lọ mo lọ tuntun ní ti ṣe mi sáyé rẹ̀ ní kúlù mọ̀gánà àbí ní dàbí náà lọ́dọ̀ kí makaranta lọ́dọ̀ makaranta lọ́dọ̀ kansuwa lọ́dọ̀ alụ he eahe a a a kí àwọn ẹni ayé náà tó lówó àfijọ́ kuma àwọn ni wọ́n bí àwọn tí tí wọ́n fi pé àwọn lọ́wọ́ àwọn àwọn tó ń wàhálà ní kánú kí ní tí àwọn ni wọ́n ti kí bẹ́ẹ̀sì náà ọba ìgbàlódàrọ̀ ìgbàlódà ọ̀sán ìgbàlódà alẹ́ ìgbàlódà bí lè sọ̀tún náà àwọn abẹ́ àdínkùkalẹ̀ ìdíkù ọ̀rí mẹ́tò rẹ̀ ìdíkù ẹ̀rọ lọ́yẹ̀ ní ìkẹ́rù bó tó wọ́n bí ẹnu mọ́kọ lọ́yẹ̀ o ó di torí bá bá ló lọ́yẹ̀ máa mẹ́tò lọ́yẹ̀ tó rà lórí ìsọjú ní bọ́lá rẹ̀ lọ́lọ́ àmàlò baya ah, la ilaha illallah yóò yà bí kìí sọ wọn kàn bẹ́ẹ̀ ṣáàs wọn ti di gbọ́dọ̀ kẹyìn ní dúkúrú ìlú wa rúrò gíláàsì pa wọn sì dúkú ṣe ìwáyà gbogbo ẹ̀ náà yọ gbogbo ẹ̀ ọlọ́run kó sànù wa bí agbádùn ayájà òkèlè àgbà gbogbo dúkú fèrè hàk ìdá kánà alẹ́ wọ́n fẹ́ àwọn kan ni wọ́n wà níbi àwọn dùn àfọ́ àwọn tó wọ́n lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ wọn bí kìsàn wọ́n ní ìdìbò ẹ̀ka wọn ìdìbò wọn lójúbọ lọ́lá ìdàrẹ́kọ̀ bíbi jẹ́ ẹwà àrí tí mo bá wọn jù máa ṣe wọn gbogbo ìgbé àwọn ilé ìgbé òní máa tó láwú ó rí ìdáhùn dárẹ́kọ̀ máa tó gbó ìdájúkọ máa tó sáfú ó rí ìdáhùn òdùbò wọn máa fi ní wọn kọ́ ìdíjọ́ ìdíjọ́ ìdíjọ́ wọn máa pàdé في الحق كل ردو إذا كان عليه ضعفاء فالقوم تركع وتولي هو به المسألة الرابعة وعشرون ما في الشروع ترك الدخول في الحق ìjọba mi bá dòsí nù. kí ló máa fẹ́ lómi ní èmi gbogbo àwọn èèyàn tí wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀ ṣé ènìyàn náà mọ̀ gba ẹ̀sìn lórí ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ni àbí àwọn lọ́lẹ́sìn wọn ti kí sọ̀rọ̀ pé ẹgbẹ́ àwọn ètò ìgbìmọ̀ kìí ṣe àkọlẹ̀ pé gbígbé ni àbíkú àwọn nǹkan báyẹn ló wà lára rẹ̀ tí ò ti di gbígbé ìlú àwọn nǹkan tó tí wọ́n ti fi sí ara rẹ̀ gbígbé ìlú àwọn tó ti ń dàgbà báyìí. ṣé ṣé òun ló fi láti fi gbígbé rẹ̀ tọ́gbọ́n náà fi plow bí sọ kí wọ́n gbèsè àmọ́ dáwọ́ ìpínlẹ̀ dọ́kà ìdílé náà kìí ṣe mi rẹ̀ gùn ni wọ́n ti kọ́ وباركنا في أماتك وعدت حياتنا على طاعتك دين من طرام تقول الله ولا ولا بكم كنت كلام زمان صح دي ما انت بعد كده كون سبتي ما كيو كبا بنو الجماعه انا مكو هو يقول اكنا ني كيرو وانت جماعه تسمي كوري ara yẹn ní ìdí ara yẹn mọ́ ẹ̀mí ìsìnkú lára máa fi wàhálà nígbà jẹ́ra ní wọn ni orí ọ̀tọ̀ ọlọ́ọ̀bá kú sànù wa wá sùn sí ọba kú fún wa ọlọ́ọ̀jẹ́ àlù dáadáa ọlọ́ọ̀jẹ́ àlù dáadáa èyí tí wọ́n bí lọ́ọ̀bá mi salatu salatu salamu ala nabi